الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته الحث على الصدقة والتواضع عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه adúpẹ́ fún ọlọ́wọ̀n ọba ọ̀ ọlọ́wọ̀n ọba tí ó tọ́jú wa ní àwọn fetí tóbi ọlọ́run ọba wa àfihàn bẹ̀rẹ̀ ọlọ́run ẹnu tí a kí tán ọlọ́mọṣẹ́ ìgbà alẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wọn. òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ tí ó pọ̀ àwọn tá a jẹ́ alùhùmá anábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa òun náà ni wọ́n ń ṣe wá lójú kòkòrò wípé ẹnìkọ̀ọ̀kan wa ká máa ṣe sàárà kájí sàárà pọ̀ nínú tá a máa ṣe ìdí wọ́n ń pè ní sàárà àsọdakọ́ òun náà ni kéèyàn máa bòyàn ní nǹkan tó nítọ̀hún bá jẹ́ tálíkà tí ò ní. ẹni tí ò ní láàmọ̀ sí sọ́dákọ̀ fún ẹni tó bá ní àdíyà láàmọ̀ sí fún àdíyà òun náà ní ẹ̀bùn tó ṣe jẹ́ pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn khasaisu rẹ̀ àwọn nǹkan tó jẹ́ pé anábí nìkan lọ́nà ọba ló ṣe ilé wọ̀ fún nínú ẹni sọ́dákọ̀ kanabi ọmọ gba sọ́dákọ̀ anábì gba sọ́dákọ̀ ànábì gba sàárà nítorí pé sàárà yẹn èèwọ̀ ní fàánábì àtàwọn fámìlì ẹ̀ wa yaqbalu al-hadiyya ànábì a máa gba ẹ̀bùn fún yẹn bá bùn lẹ́bùn kí ni yàtọ̀ láàrin sàdákà àti hadiyya kí ni yàtọ̀ láàrin sàárà àti ẹ̀bùn sàárà ni nǹkan tó mú dání tọ́jẹ́ pé ọfẹ́ fún àwọn tálíkàn kí ìnira tọ́wọ̀ fún wọn ìnira tọ́wọ̀ fún wọn kó lè bá a kú ò ọlọ́run ò sí lẹ́tọ̀ọ́ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam kánábì ọmọ gba sàárà wa yaqbalu al àmọ́ anábì àmọ́ gba ẹ̀bùn ó sọ jẹ́ pé Salmanu al ọ̀kan nínú àwọn sahaba tí bàbá rẹ̀ jẹ́ olówó tó wá torí islam tó kù nílùú wọn títí tó fi wá dé madina ó sì gba islam ìgbà tó dọ́dọ̀ ọ̀kan nínú àwọn alàgbà ó sì ọba wọn ṣẹ̀sìn wọn iná làwọn máa ń bọ̀ tọ́lẹ̀ ọkàn ròjọ́ kan náà ní fẹ́ dákun ṣe iná tá à ń bọ̀ náà ló tún kù sọ́lọ́n wá lélẹ̀ ó tún lọ́dọ̀ alàgbà kan òun débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí jóná lùlù ó tún ó ní gbọ́dọ̀ jẹ́sìn alàgbà yẹn gbàtọ́ fẹ́ kú òun lọ́wọ́ sọ fún pé tọ́wọ́n mọ̀ pé òun wá ẹ̀sìn oríjìnà máa lọ ìlú tí làbídùn bá pọ̀ sí jù òdíṣẹ́ kan ṣẹ̀ débẹ̀ òun lò òdíṣẹ́ tó mú ẹ̀sìn oríjìnà wá. ibi tá a ti lọ ni pé Salman al-Farisi ọ̀pọ̀dà wa tọpa Madina wa wọ́n sá padà já sí Madina. nínú àwọn àmì tí wọ́n sọ fún ní pé sórí ẹni tí ọjọ́ òjíṣẹ́ yẹ nínú àwọn àmì tó rí lára òun náà ni pé kò í gba sàárà àmọ́ máa ń gbẹ̀bùn Salman Al-Farisi ọlọ́run sì jòkó lọ́dọ̀ ànábì gbogbo àwọn àmì tí wọ́n rí òun rí gbogbo ẹ̀ lẹ́nìkan bá gbé apẹ̀rẹ̀ làbídùn wa bá أو كما قال صلى الله عليه وسلم ṣé sàárà ni àbí ẹ̀bùn onítọ̀hún ní sọ́dọ̀kà kó ní sàárà ni anábì ni àwọn tálíkà asuhabu sufa àwọn tálíkà tó ń sunú mọ́sálásí táwọn olówó tó ń fi gba lé Madina nígbà tí wọ́n dé Madina àwọn dáwó èèyàn ńlá ni wọ́n nílùú wọn wọ́n nílé ọmọ ọlọ́lá ọmọ ọlọ́nà ni wọ́n àmọ́ nítorí Islam wọ́n sì fi pọ́pátì wọn lẹ̀ sí Mẹ́kà wọ́n wá di tálíkà ní Madina Allahu Akbar ìwọ iṣẹ́ rẹ̀ náà lọ fẹ́ lùs ní Islam fi bọ́ owó náà lọ fẹ́ lùs ní Islam fi bọ́ àwọn eléyìí gbogbo ohun tí wọ́n ní lóko ní nǹkan ọ̀sìn nílé ní nǹkan tí ò ṣe mú dání gbogbo ẹ̀ ni wọ́n fi lẹ̀ sọ́hùn àwọn kan wọ́n bẹ́nu wọn tí àwọn kó dání àwọn yẹn gbalé àwọn yẹn gba sọ́ọ̀mù àwọn kan bẹ táwọn jòkó mọ́sálásí mọ́sálásí wọ́n sùn kò ní kò sówó tó ń fi gbalé tánàbí bá ti wá jẹun nínú ilé ànábì wa ni kan gbé yòókù fún wọn nínú mọ́sálásí ànábì wa ni ẹ̀pín sàárà yẹn fún wọn wọ́n pín fún wọn ẹnìkan bá tún dé lọ́ba tún gbé ẹ̀bùn míì dé ànábì ni ṣé sàárà ni àbẹ́bùn ó ní ẹ̀bùn lélẹ́yìí ìwọ gangan ni mo fẹ́ bùn tálíkà ní máa ń jẹ sàárà tó máa bá àfáà lówó pé àfáà owó yìí ẹ̀dàkùn ẹ bá fi nu omi kó lójú àwọn èèyàn àwọn tálíkà wọn ni kó fún tó náà bá wá wà nù tálíkà ò lè wá mú bẹ́ẹ̀ bí ọba sì sinú tálíkà yóò fa àwọn tán fún òjíṣẹ́ ọlọ́run lè gba ẹ̀bùn òun lè gba sàárà ẹ̀rá nẹ́bùwà Muhammad sallallahu àtàwọn aráalé rẹ̀ a ṣe sàárà léèwọ̀ fáwọn ọlọ́run ló sì mọ̀dé tó fi ṣe bẹ́ẹ̀ oníjọ́ kan ibi ń pa anábíwá Muhammad sallallahu alayhi wa sallam anábí wa ń lọ ọkàn rí làbídùn ẹyọ kan nílẹ̀ nínú ẹgbà wa kan wọ́n ní làbídùn yẹn ọ wà lérí bẹ́ẹ̀dì ọ̀kan náà àwọn ìyàwó ẹ̀ anábí wa gbé e lọ́wọ́ báyìí anábí fẹ́ jẹ́ ibi ṣe ń pa anábí ni àmọ́ bọ́yá ẹ̀bùn ni bọ́yá sàárà ni ìlónìí débí ànábì bá filẹ̀ ní ọba jẹ́ mọ́ làbínú yẹn ó rújú ebi sì ń ṣe kíni ebi sì ń pa bóyá sàárà tí wọ́n gbé wá lọ́kàn lọ́mọ́mú kan wá bí nínú àwọn ọmọ kéékèèké bóyá ẹ̀bùn náà sì ní àmọ́ tó gbàdá àti mọ́ bó ṣe jẹun ànábì bá filẹ̀ sallallahu alaihi wasallam níta fẹ́ mú nínú ìjòkó yìí òun náà ni pé sàárà àwọn tálíkàlà máa fún àwọn tí ọba ní ṣẹ́rí tá a bá fún olówó tá a bá fún ní nǹkan kan òun náà ní àwa tún fún kò sí nínú àwọn ẹwà Islam ẹni tó jẹ́ pé ọlọ́lá ni olówó ni mílíọ̀nìyà ni kò ṣẹ̀ra pákà fún oní 250 naira kò sì fi sínú nylon wípé aláàjì mo mú kìíní ìwà fún yín bàbá mílíọ̀nìyà kò ṣẹ̀ra ọ̀sán 250 kó sì pé mo fún yín nínú ẹwà islam kìí ṣe pé ìyá ìyá ń tó mú àyẹ̀ ní jẹ àmọ́pọ̀ kànákínẹ́ kan sí pé ó bun ní máa ń bí ìfẹ́ láàrin ẹni tọ́lọ̀ ń kẹ́ àtẹni tí kò ní tó nǹkan ẹ wá rí sàdákà yìí àṣìlẹ́wọ̀ fẹ́lómi lẹ́yìn anábíwá Muhammad sallallahu alayhi wa sallam sọ́dáka ànábì máa ń gbé wá lóun gbé dojoojúmọ́ ká máa ń ṣe sọ́dáka bẹ́ẹ̀ bá ń ṣe sàárà bí sàárà bá ṣe pọ̀ tó lèyìn ó ṣe délé rere tó àbá Abu Hurairah radiyallahu anhu wọn là nábì ní máa nàkọ sọ ti sọ́dáka tó mi máa kò sẹ́nìkan tí ó ṣe sọ́dáka tó rẹ̀ wá dínkù máa nàkọ sọ ti sọ́dáka tó mi máa Anebini kò sí bí èèyàn ṣe ṣe tó ṣe wà sọ́dọ̀ lò sí. bí ìbá jẹ́ pé owó pọ̀ sí ni ànábì owó náà ní dínkù lẹ́wọ́ ọ̀rọ̀ yóò sẹ́yìn rí pé ọ̀rọ̀ tí gbogbo èèyàn gbọ́yé ni ni pé mu tí bá mu yóò ṣe kí ni yóò dínkù ní kò rí bẹ́ẹ̀ tó bá jẹ́ tó fowó sòkú tó fowó jó tó fowó wòran tó fowó sẹlọ́hún aha owó rẹ̀ ọmọ tán ni àmọ́ tọ́wọ́ lọ́ba fi ṣe ó fún bàbá rẹ̀ ó fún ìyá rẹ̀ ó fún àwọn ẹbí ẹ̀ àwọn aládùúgbò rẹ̀ níbọ̀ rẹ̀ gbogbo àwọn tó jẹ́ pé wọn arọ tójú ẹ̀ tó fọ́lẹ̀ kan ẹni tí wọlé rẹ ti fẹ́ tán ọba san wọlé ẹni tí admission rẹ fẹ́ bọ́ ọ̀ràn lọ́wọ́ gbogbo ẹni tí bá ń wá ìrànlọ́wọ́ tó bá fi lè ràn lọ́wọ́ tó wá pé sọ́dáka làníyàn tó dà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run owó rẹ̀ ọmọ pọ̀ sí ànábì ní sọ́dáka di owó kù ní máa jẹ́ kówó ṣe kíní kówó kù sí ó sì jẹ́ pé bọ̀dé máa ṣe sọ́dáka kí lọ́dọ̀ ọlọ́run pé nítorí pé ẹnìkan ò ní ti sọ́dáka àfẹ́ ńtọ́lọ́ fẹ́ gbéga ọlọ́run náà bí ṣe ní àsọ́dáka ẹ̀rí sọ́dáka tẹ́kì masọ́rẹ̀ àṣù gbogbo àwọn àjálù bú tí máa ń bọ̀ wá jálù yàn ọlọ́run fún ma fi sọ́dáka yóò sì máa fi dá padà àmọ́ ìyá accident tí o bá ti gbé lómi lọ bóyá nítorí ọdẹ náírà tó fún alubára àìmọye ẹlòmíì tí iṣẹ́ ọba ti bọ́ lọ́wọ́ ẹ̀ bóyá bàbá sọ́gẹ́ẹ̀tì tó fún ní five hundred pé ẹ̀yin náà ìfẹ́ra minerals ẹlòmíọ́ máa sí géètì fún yàn ibi ọmọ pa á ẹgbọ́dọ̀ ẹlòmíọ́ máa ṣe ọ́ dìlé tí wọ́n máa tẹ̀lé ẹ tí dìfẹ́ǹdì ẹ tábúrò fi ní sí ọ ibi ó sì máa pa ẹ̀rẹ́ ẹlòmíì tí wọ́n jẹ́ dráìfà ni yọ́ máa wa bàbá olówó bàbá olówó sì jẹun tán mr bíṣì yóò tún ta yín wọnú mọ́tò ibi sì ń pa dráìfà ẹni tó mọ̀ rí jẹ wọn ní kó ti sàárà fún láti wá gbé ẹni tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ lẹ́yìn ọlọ́run ọba ọwọ́ rẹ̀ lẹ́mí rẹ̀ tún wà ìwòsùn lọ òun náà máa fi rí jágbó lóru àtọ̀sán ibi wọn pa ibi a máa pọ ọmọdọ̀ mẹ́lòmíì la yóò máa wọ ọmọdọ̀ rẹ̀ bí ó sì máa pa òun sì máa jẹun wọ́n ní sọ́dáka bẹ́yẹn bá ti ń ṣe sí bẹ́ẹ̀ náà ni ó ṣe dáa fún yàn anábìnrin ká má gbà pé sọ́dáka máa ń dé owó kú o ní máa ń jẹ́ kó wọ́pọ̀ sí ni o sórí tọ́ba ti na ọlọ́run ọba aláwọ̀ wá sínà míì fún wọn náà ọ̀nà tọ́lọ́run wá sí yẹn sádàkà yẹn wá jẹ́ tíntín nínú ọ̀nà tọ́lọ́run fẹ́ sùn ẹlẹ́ẹ̀kejì ni pé aburú ńlá tó fẹ́ jálù ọ́ tọ́ di pé tọ́ba fi jálù yàn oyè gbogbo dúkìá ní ọ̀pá rẹ̀ ààrẹ ń sẹlẹ̀ omi tó ń sì ta ilé rẹ̀ gbogbo ilé tó ń tó ń sì ta wọ́n ta gbogbo ẹ̀ látara sádàkà yìí àdáwò yẹn ọlọ́run sì gbé kó fún yàn ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tá nábì kọ́ wa nínú hadithi anábì wa ma zada Allahu abda ba'afwin illa izza ẹnìkan ò ní máa ṣe àmójúkú fáwọn èèyàn àbíkọ́lọ̀ wọn sọ dẹni ìláwùjọ ẹni tí sàmójúkú fún yá ẹ̀ fáwọn òbí ẹ̀ ẹni sàmójúkú fáwọn ìyàwó ẹ̀ fọ́kọ rẹ̀ ẹni sàmójúkú fún nẹ́bọ̀ ẹ̀ ẹni sàmójúkú fún àwọn ọmọṣẹ́ ẹ̀ ẹni sàmójúkú fún àwọn tọ́ṣẹ́ ẹ̀ ẹnìkan ò ní máa sàmójúkò fún yàn àfi kọ́lọ́wọ́n sọ́dẹ níyì ẹ máa wẹ́n tábà ní kò ní tán kò ní tán ò ní sàmójúkò ò ní sàmójúkò tó wà padà yá ọba jẹnu ẹbí lọ́wọ́ wọn padà pàtì ìgbẹ̀ ẹfílẹ̀ ọgbọ̀n ní òní tán ẹfílẹ̀ ẹjọ́ máa báyìí ẹlòmíà níyàwó òun sẹ̀wọ̀n yóò sì mójútó ó ti tán dáàdì àní ibi sí ni ẹ 2014 bó ti ṣe ni ẹ gbogbo ẹlẹ́mí máa ń kọ́lẹ̀ ọkọ̀ lélẹ̀ tí ìyẹn lè wà nílé kíyàwó mọ́sẹ̀ yẹn ẹlòmí ọkọ rẹ̀ ṣẹ̀ kọ̀ wá tán mọ́ ọ wá sọ di àrùn ni wọ́n mìsìgbé inú ilé wa ṣètò we are human being èèyàn ni wá ìtọ́ ọmọ expect lọ́dọ̀ ọmọ èèyàn náà ni pé eighty percent kàmọ́ ṣàṣìṣe níjọ́ tó bá wá ṣe dáadáa ó ti yé yọ́wà jọ lójú ọwà fi pa àwọn àṣìṣe yẹrẹ wọ́n máa tàwádọ̀ ahadun lillahi lárọ̀fà ahù ẹlẹ́kẹta anábì ní ẹ̀ẹ́nìyàn tí ọmọ respect àwọn èèyàn àfikọ́lọ̀ ń gbéga àfikọ́lọ̀ ń gbéga ẹ̀ẹ́nìyàn nìkan tí ọmọ respect àwọn èèyàn tí ọmọ pọ́nyàn lé lọ́kùn ọmọ èké lé lọ́kùn àgbàlagbà lé ọkùnrin obìnrin alápọ̀nlé yọ́ ọmọ tẹríba fáwọn èèyàn gbogbo òkúta bá gbé sí kò ní wo ipò yẹn gbogbo tó bá ní nǹkan wò ní tì láti máa sàrífín sáwọn èèyàn yóò máa wọ́n ní ìdàdàkàtà ala rasul sallallahu la yatamayyazu bayna ashabihi wọ́n ní tẹ́ẹ̀ bá wọnú masalasi madina ẹ̀ẹ́sẹ̀ máa bèèrè pé ẹ̀dákun ànábì yín dà àlejò yóò máa bèèrè pé ẹ̀dákun ànábì yín dà ànábì mọ́fẹ́rí wọ́n lẹ́nìkan wọlé jọ kan ó ní àyìnà nàbí yòókùn wọ́n lẹ́ ànábì yín dà òun ẹ̀sìpẹ́tì pé tóun bá dé inú mọ́sálásí òun ọba ní àyè ńlá kan tí ó dúró lérí àga ńlá kan gẹ́gẹ́ bí àwọn ọba àwọn sàábà kan rojọ́ tí wọ́n mọ́sálásí làwọn sọ̀rọ̀ wọ́n kàn náwó sí àlejò yẹn pé ẹ̀yìn wọ́n náwó sáà nàbì sàṣálà wọ́n ní àlejò wọn ní sórí arákùnrin tó jòkó lẹ́gbẹ̀ẹ́ wa tọrọ gbọ̀kú yẹn arákùnrin tó jòkó tọrọ gbọ̀kú ànábì wa sallallahu alayhi wa sallam ìmọ̀ mùsùlùmí ló ní àkọ́kọ́ tí ó jẹ́ wọn gba ìsìláàmù gan. lẹ́yìn bá jẹ́ ọ̀dọ́ ọmọ tẹríba fáwọn àgbàlagbà bọ́ bá jẹ́ àgbàlagbà náà ọmọ tẹríba fáwọn méke onítorí ọ̀kan náà àlùfà ó ní kí ló dùn ní tẹríba fáwọn àgbàlagbà wọ́n ní àgbàlagbà tó ti ṣáájú rẹ̀ nínú ìjọsìn òun ti ń kírun láti ọdún gbọ́n han kúrò tó dáyé ọmọ iye tó ti níwájú ọlọ́run tí wò ti nì wọ́n ní kí ló dé táyà àgbàlagbà ní tẹríba fáwọn méke wọ́n nítorí pé ọgbọ̀rọ̀ tẹ́ríba nítorí pé àìmẹ́yẹ ẹ̀ṣẹ̀ tágbàlagbà ti ṣẹ̀ látọgbọ́n ọdún gbọ́n han tó ti wà nù fáìlì eléyìí ò tí ì ṣe kankan tẹ̀ òun tó jù wọ́ lọ. báyìí ṣe wọ́n ní respect reciprocal àpọ́nlé àjọ exchange ẹni ó wọlé ti máa tàbùkù mí èmi ọmọ ọpọ́n lé ìwọ́n náà ọmọ pín mi náà lé ẹni bá wá ń pààyàn lé wọn lọ́wọ́ kò sọgbọ́n tó fẹ́ dá yóò máa wálẹ̀ lójú àwọn èèyàn ni ẹni tó bá ya ata yóò máa wálẹ̀ lójú àwọn èèyàn kò sí ìmọ̀ tó lè ní láyé tó o bá ti ya onígbèraga àwọn èèyàn sì ní sórí ìmọ̀ rẹ bó ṣe dáa tó àfẹ́ agbọn máa kọ́ ọmọ rẹ àtìyàwó ẹ̀ kò sí owó tó lè ní tó bá ti ya onígbèraga owó yẹn owó máa ń gbé èèyàn níyì ni àmúgbà tó ti nígbèraga kún ni ọ̀wá ní jẹ́ èèyàn yìí mọ́ kọ̀ wá sí. Si, oore tọ́lọ̀ lè ṣe fún yàn tọ́lọ̀ bá ti di ìgbéraga kún aburú ni àwọn abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá nábì kọ́ wáyé kọ́lọ̀ mọ́sàgì ó sáǹfààní fún wa ọlẹ́ agbára ọlọ́wọ́n ọba wa kọ́lọ̀ ọba kó sọ alẹ́ ní tí ó máa ṣe sàárà kọ́rọ̀ wá fún sàárà kọ́lọ̀ ń lò wá fún sàárà nítorí kò lè bá dáa fún alẹ́ àti lọ́rùn ẹlẹ́ẹ̀kejì kọ́lọ̀ ń fi aṣọ náà tí ó fáwọn yẹn ẹni má ti ṣàmójúkò fún yẹn ọlọ́run ṣàmójúkò fún náà ẹlẹ́ẹ̀kẹta ni kọ́lọ̀ fi asúnà àwọn tí ọmọ tẹríba kọ́lọ̀ mọ́ sọ alóní gbéraga o gbogbo tọ́lọ̀ mọ́ ṣe fún apáta ọlọ́mọdé ọjọ́ wa lójú láti mọ́ wá ṣe gbéraga ìgbéraga náà ni ṣètánì ṣe tó dẹni ẹ̀kọ́ ìgbéraga náà ni fìràwọ́nà ṣe tọ́lọ̀ ń ti bọ̀ ní omi ìgbéraga ni kárùnà ṣe òun wọlé láàyè ni ó wọlé láàyè ìgbéraga wọ́n ní ẹni tí bá ń ṣe àwọn àfáà wọ́n fi wé èéfín èéfí tí èéfí bá lókè báyìí níbo ní padà bọ̀ yọ padà wálẹ̀ wọ́n fi tẹríba wọ́n fi ń wé ìràwọ̀ tá à ń rí nínú omi ṣùgbọ́n pé nísàlẹ̀ lọ́wọ́ sísàlẹ̀ lọ́wọ́ wà jẹ́mọ́ òkè lọ́wọ́ ìgbà tó bá ti ń tẹríba ọlọ́run ti máa ṣe kíni ọlọ́run máa gbé ọ sókè ẹnì kọ̀ọ̀kan wa especially àwọn ọ̀dọ́ ẹlẹ́mi ìrora àgbàlagbà kọ́ mọ́ sálámà sí kọ́ mọ́ kí kágbà àgbàlagbà ó gbìn kan lọ́wọ́ kọ́ mọ́ gbà lọ́wọ́ ẹ̀ ọmọdún mélòó ni wọ́n agbàlagbà máa sọ̀rọ̀ kọ́ máa fi sẹ̀fẹ̀ kọ́ máa fi rẹ́rìn ẹgbẹ́ bàbá rẹ kọ́ máa sọ̀rọ̀ sí Ànábì ní ẹ má bu bàbá yín o àwọn kan ní àbúrò ah, làwọn sọ̀rọ̀ bàbá wọn Ànábì ní ti sọ ní pé ẹ má bu bàbá bàbá tẹ bá bu ẹgbẹ́ bàbá yín nígbà tẹ́ ń bu bàbá yín gbogbo àwọn ẹ̀kọ́ yìí kọ́ lọ́mọ́sàjọ́ sẹ́nu ayé wa kọ́ lọ́mọ́jà sẹ́rí ibú mọ́jà sísọ mọ́jà sẹ́rìn subhanakallahumma wa bihamdi